ونهى عن الإعراب وأخبر أنه لا اختلاف فيه وقال سبحانه أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كبيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى أهل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم وبارك على محمد وعلى أهل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول جل شأنه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 eléyìí tí a máa wọ lónìí àwọn náà ní bayanu ajimaji aya ti mina lukura láti ṣàlàyé fún wa ara gbogbo gbogbo alámọ̀rí ẹ̀sùn sínú nínú àlùkò ààrẹ àwọn náà ní ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ní suratul nahl aya àádọ́rùn ọlọ́run ní inna Allaha ya'muru bil 'adli wal ihsan. ànádájọ́ ọlọ́run ọba ń pàṣẹ dọ́gba wal ihsan àti dáadáa wà ita'i dhil qurba àti ìmáa fún alákùnmọ́lẹ́tọ̀ ọ̀yẹ́ nǹka 'anil fahsha'i wal munkar. bákan náà ìdúnkọ̀ nípa ohun tó jẹ́ ìbàjẹ́ àti ohun tí ọ̀gá kọ̀ wàlúbáwì àtọ̀tẹ̀ kọjá àlàtúndì ìyàrínlẹ̀ tó ń la àìlẹ̀ tó tẹ̀lẹ́kẹ̀ ọ̀rọ̀. ọlọ́run ṣe wá sí fún yín kí n ṣe ìtọ́sọ́nà fún yín kẹ́ bá lè jẹ́ ní bí ọ̀gá wà sí. abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu ọlọ́run kọ́ bá ní yọ́nú sáfá wa. ولما في القرآن آية أجمع لحلال وحرام وصلنا القرآن لمولد آية tuntun gbogbo ohun tí ń jẹ́ kan sínú àyà kan tuntun gbogbo ohun tí ń jẹ́ wọ̀ sínú wà á múrin wa náà yé àyà kan tuntun gbogbo ohun tí ń jẹ́ kan sínú àti má ṣe ìlú àbíkí ẹ̀lẹ́yà. قلت آية تعطوا أيها المسلمون عباد الله من يرثنا الله عارف آية بارك إن الله إن الله أو في دي مولى كافر قرن ولا تدلوجي يأمر ابن قاسة عارف قد كان وينهى نبه ọlọ́run ọba ń pàṣẹ àṣẹ ohun tọ́lọ́run ọba ń pa àtàwọn tó fẹ́ àti ń jẹ́ àlàyé máyà kan tó ti gbáwájú ní sóra yẹn tọ́ba dẹ́dà sọ wípé wà lọ́sàn-án àlẹ́ ìkẹ́lìkìtà àbẹ̀lẹ̀yà náà lè kó lè ṣàyè ọlọ́run ní akọ sọ́ra kalẹ̀ fúnra anábì sọlọ́lọ́ọ̀hún àlejòkẹ́lá lé díẹ̀ díẹ̀ níbà níbà ìbíyà náà lè kó ó fi jẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé gbogbo ohun gbọ́n. àlàyé náà lọ́wọ́ padà wá yìí pé inna Allaha ya'muru anádájọ́ ọlọ́run bá ń pàṣẹ ya'muru ní ń pàṣẹ ìyẹn yìí kì í ṣe bẹ́ẹ̀ kan ní ọ gbogbo àkókò làṣẹ yìí ọ̀wá sẹni ní ń pàṣẹ fún fi lè kó sínú gbogbo ẹni tá a tójú bọ́ tá a ń bá sọ̀rọ̀ ọba dẹ́dà wa sọ pé inna Allaha ọba

ìfi ìfi ìjọ tìrìlẹ̀ fún ọba adẹ́dá nìkan dọ́gba ni ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala jẹ́ oyé wa ní suratul Luqman ayé ẹlẹ́kẹtàlá nígbà tí Luqman ń ké sọ́mọ rẹ̀ tí ń ṣe kìlọ̀kìlọ̀ fún ìtọ̀ sọ́nà ọ̀sọ̀ fúnfẹ́ yá mú lẹ́yìn la nushrik billah mo pè wá ọmọ mi ní kékeré àánú má fi nǹkan mí ìkéjì ọlọ́wọ́ bá nù ìjọsìn inna shirka لظلم عظيم azim dájú ẹ̀kọ́ nìyí àwùjọ tó mi gbà ẹ̀ àti olórí dọ́gba dọ́gba dọ́gẹ́tọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala dáàfù òun ni kíyàn fi jọ sí ọlọ́run ọba tọ́rọ̀ òun náà lẹ́tọ́ ọlọ́run lórí àwọn ẹrú rẹ̀ ó ti wá hadith Mu'adh bin Jabal radiyallahu ta'ala anhu sọ̀fẹ̀tọ̀ ọlọ́run ọba tá ẹ̀tọ́ ọlọ́run tó fi dandan lórí ẹrú ọ̀hún ni alẹ́ àdúdú wàlà yóò ṣeré kú bíi ṣàyà kí wọ́n máa sí lọ́hùn kí wọ́n sì máa sì fi kankan kéjì rẹ̀ nínú ìjọba. àlẹ́ àdìm dọ́gba tọ́lọ́ ọba ń pàṣẹ rẹ̀ ọ̀hún náà ní sọ àtúnlá ìtẹ̀lé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìtẹ̀lé ọba inú dọ́gba lọ́wọ́ tẹ̀lé tí ọlọ́wọ́n ọba máa nẹ́fì pẹ̀lẹ́ mi ara wa wọ́n ti dájú kẹ́mi wa kọ́ gbà fọlọ́hún kọ́ tẹ̀lé dọ́lọ́hún nítorí pé pẹ̀lú tẹ̀lé dọ́lọ́hún láti fi lòlù jẹ́nà òun lè fi wà lù jẹ́nà pẹ̀lú ìyàpọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala òun lè yóò fi wọnà òun lọ́ba adẹ́dà ti sọ wípé wọ́n máa zọlà múnà aláàfọ̀ wọn sí o wọ́n láti kánú ọ̀hún. a ìyá ṣe lóòrùn àmọ́ àwọn ara wọn gẹ́gẹ́ ni wọ́n fọ́ra wọn sí pẹ̀lú ìyàpá àti àtúntò àti ìtẹ̀lé tọ́láwọn ọba subhanahu wa ta'ala nínú dọ́gba lọ́wọ́ ayọ̀ al-muslimuna ibadallah nínú dọ́gba lọ́wọ́ ìṣèdọ́gba mọ́àlẹ́ àwùlẹ̀ pẹ̀lú àwọn ọmọ ṣe ojúṣe lórí ọmọ pẹ̀lú tọ́ ọmọ ó fún ó fún wọ̀.

ìgbẹ́ ìtẹ́kùlọ́ha bẹ́yìn náà wùlẹ̀ àdìkù ẹ̀bẹ̀rọ ọlọ́run ọba láàrin àwọn ọmọ yìí. Àlẹ́hádìl dọ́gba tọ́lọ́run ọba ń pàṣẹ rẹ̀. Ìbẹ́bẹ́ ìṣọ́rù ìṣàyàwá ni hàǹpà. Kéèyàn fún àwọn ẹran àwọn dábàá kéèyàn fún wọn lẹ́tọ̀ọ́ wọn. Ẹ̀rí ọwọ́ nù hadithi Abdullahi ibn Umar radiyallahu ta'ala anhuma wọn làmẹ́bí sallallahu alaihi wasallam sọ obìnrin kan máa wọ náà bí ìdíyọkọtì torí ológbò ló fi wọ náà torí ológbò ló fi wọ náà rọba kọta ó di ológbò yẹn ó di mọ́lẹ̀ ọlá ń kó tẹ àìsà òkú olóúnjẹ wọn là sadà àhà kò sì bílẹ̀ ó bílẹ̀ kọ́ máa rìn kí dákúlò mi lọ́rùn ó lè lọ́ọ́ jẹ nínú àwọn pàǹtí tó wà lórílẹ̀ obìnrin pé dọ́gba yà á ṣe títí lórí ara tó dọ́gba tọ́lọ́wọ́n bá ń pàṣẹ rẹ̀ òun náà ní dọ́gba máa zàwùjá ìdé dọ́gba pẹ̀lú àwọn ìyàwó dọ́gba pẹ̀lú ìyàwó tí ń bẹ lọ́dún èèyàn òun ní kéèyàn fún un jẹ kó náwó fún kó fún níbi gbé lọ́dà ó sì bá a lò ní bá a lò lọ́dà bọ́ máa dọ́dà pàṣẹ rẹ̀ ẹ̀rí tọ́bajá tí wọ́n jù kan lọ lọ́dún èèyàn kí ẹ ló ṣe dọ́gba láàrin wọn. ká má gbàgbé àlàyé tá níbi tó láàṣọ láǹṣẹ nípa ẹni tí ọ̀la ṣe dọ́gba yẹn láàrin ìyàwó ẹ̀rí pa níbi tó láàṣọ láǹṣọ yìí pé mọ̀nìkánà láwọ ìmọ̀ràn àtàrí ẹni tó bá níyàwó méjì ọ̀mọ́ àlàyélá ìdá àgùmọ̀ ọwọ́ àfìsí kan jùmọ̀ lọ jẹ́ àyàwó mọ̀lẹ́yàmọ̀ wọ́n ṣe kókó máa lè irúfẹ́ ẹni bẹ́ẹ̀ dẹ́sì máa dé jọ̀gbìn náà ìyá

àdídọ́gba tọ́lọ́ ń pàṣẹ rẹ̀ yìí ọba ń pọ̀ nípa gbogbo àwòrán ẹ̀hún tí jábọ̀ sí nínú ayé wa ọba dẹ́dà ní ń pàṣẹ dáadáa kí ni jẹ́ ìṣe dáadáa òun ni kéèyàn ṣe gbọ́mọ̀ nǹkan lámọ̀dájú níwọ̀n tí ó pé dáadáa onírànràn ni ìṣe dáadáa sẹ́ni tó yàtọ̀ pẹ̀lú ìbálò pẹ̀lú rẹ̀ lọ́nà tí ó pé ọmọnìyàn ṣe iṣẹ́ tó fẹ́ ṣe kọ́ má mọ̀ dájú ń pa rẹ̀ ọyọ fẹ́ kọ́ sẹ́sẹ́ mẹ́lẹ́mẹ́lẹ́ ní sẹ́sẹ́ ọlọ́ọ̀kọ́ wàá mọ̀ dáadáa àbí mọ́lẹ́mọ́lẹ́ àbí rẹ́sọ rẹ́sọ ẹlẹ́mìí àwọn àgbẹ̀ àwọn ń gbọ́ lọ́wọ́ ní ah, ọmọ sẹ́nu bí a fẹ́ máa wá bí ó gbóògùn káàkiri bí wọ́n fi fi iṣẹ́ lẹ́lòmíì kí wọ́n máa lọ́gbà ah, ó ń gbà tó bá wa bọ́ tó lábẹ́ dáadáa tó bá dẹ́dà ń pàṣẹ rẹ̀ òun náà ní kọ́mọ nìyàn mọ iṣẹ́ tó fẹ́ ṣe fọ́mọ yẹn jù alẹ́bí sọlá ló sọlá ó ní ọlọ́run ọba àlejò lánífẹ̀ẹ́ sí tọ́mọ nìyàn bá fẹ́ sùn tẹ́gbà àníyàn tó fẹ́ náà wọ́n máa mọ̀ dájú ń pa rẹ̀ ẹ̀rí dáadáa yìí irú rẹ̀ lọ́wọ́ ọba àlejò ọlámpàṣẹ rẹ̀ ìfẹ́ náà àwọn dáadáa tọ́lọ́ ń pàṣẹ rẹ̀ yìí tó jẹ́ dandan bí ẹni kọ́ máa dẹ́gbàá sọ nípa tòṣì tọ́ra àti wọ́n kọ́dọ̀ ọ̀rọ̀ kúkà àyíyá tààbùdù ìlà ìjà wọ́n mi wá nílẹ̀ ìdè ní ìgbà. àtẹ̀dá rẹ̀ pàṣẹ ike ẹ̀kọ́ gbọ́dọ̀ sí ẹnikẹ́ni àyàfi Allah àti kéyà àti àbáńkọ́ àtúnṣinú ilé ìdímá ìgbà náà kẹ́ẹ̀sì dáadáa sáwọn méjèèjì. ìfẹ́ nínú dáadáa tó ti pè sẹ́rí àfẹ́ ká sí òun náà ní ìṣe dáadáa sí ẹnikẹ́ni ọba àmájọ́bì tábà wá ń sọ̀rọ̀ ń pa dáadáa yìí gbogbo àsọ yẹjú tọ́ba sọ̀rọ̀ mọ́ yẹjú ìyẹn máa ń sọ̀rọ̀ dáadáa ni ìyẹn máa ń wí ìwò òun lọ́fà ìmọ̀ ìfọ̀kọ́ rí alayhi rahmatullah báwàbà nínú tíra wọn báàbù wa wọn ni báàbù al-ilmi qabla al-qawli wal ẹnu ọ̀nà dáa fún nínú tíra wa yìí wọ́n fẹ́ ìmọ̀lá ní kájú sọ̀rọ̀ bí ẹ̀sìn máa wùdọ̀ àti lábẹ́ ìṣáàdù tọ́ba adẹ́dá pàṣẹ rẹ̀ òun ni kò lè yàn ó ṣe tún sọ̀rọ̀ yẹnjú dáadáa ìhun tó yàn ọba ṣe yàn ó ṣe yẹnjú dáadáa ìmọ̀ ó ṣáájú ọ̀rọ̀ ó sì ṣáájú tẹ ìṣe dáadáa pẹ̀lú ọba adẹ́dá lẹ́ ń bẹ́ o ẹni kọ́ wá nù hadith nígbà tí Jibril ló ń bí àtẹ́bí sọlá àlùfọlá pé fún mi nírọ̀ nípa ẹ̀lẹ́kẹ̀ẹ́dá nípa kà á mẹ́ka tààrọ̀ ọ̀dù. kọ́ ọ máa sí lọ́hùn bí ẹni kóhùn rí fa ilẹ̀ ń tẹkùn tààrọ̀ ọ̀rú fa ilẹ̀ ń yàrá ọ̀dà tó o bá tẹ̀ wá rọ́ lọ́hùn ọlọ́run ọba sì rí ẹ̀. ayọ̀ alùsùlùmù náà ibà dọ́là kódà dáadáa wí yìí gan aláàtúnṣe dáadáa fẹ́ràn gan. ìdọ̀rí pàtẹ́lí sọlá sọlá sọ pé iná lọ́hà kákàbálẹ̀ dáadáa àlà kúlì dáadáa jọ ọlọ́run bọ́ba dẹ́dàá ọkà kọ́lẹ̀ ìṣe dáadáa lórí owó kóhùn wọn abẹ́ ti ń sàlàyé pé tẹ́ ẹ bá fẹ́ fẹ́rẹ̀ pa dáadáa tẹ́ ẹ bá tún fẹ́ dúnwẹ̀ ẹ jù dáadáa torí kọ́lá wọn bá ló ṣe wọ́n rọ̀ fún wa torí bẹ́ẹ̀ fàlẹ́ ìfẹ́ta àhádùkùn ṣàmúradà kẹ́nìkan kan yẹn lè mọ́ bẹ̀rẹ̀ tó mú dáadáa tọ́wọ́ fi fẹ́rẹ̀ náà wà lórí rẹ̀ zẹ̀bí àtà lábẹ́ ìṣe dáadáa rẹ̀ ó sì wáá jẹ́ ìwúntọ́pàá yẹn mo ti kó sùn mí dáadáa ìgbà dáadáa ìpàṣẹ tó bá dẹ́dá pàṣẹ pé ká ṣe dáadáa ọkọ̀ kúrú nípa gbogbo nǹkan tó kẹ́kọ̀ọ́ pa àgbọ̀dọ̀ náà wò. a tó wá sọ pé a lọ sí àárọ̀ a rí bọ́lá wọn bá sùnmánù ọ̀sẹ̀ alákọ̀ọ́kọ́ pàṣẹ dọ́gba ọ̀sẹ̀ wàá sọ pé ká ṣe dáadáa kí ló fà ń torí pé dọ́gba nìyí gbogbo ohun tí ń jẹ́ dọ́gba tẹ̀sílẹ̀ ni ìsìn jẹ́ àlàyé fún ohun tí àlùfáà ní kó sínú ọwọ́ ajá sí pé nǹkan tó pàtàkì òun lọ́ọ́ máa dẹ́dà أيها المسلمون عباد الله أنا أجمع آية هو أن الفارزان كالعيلة قالوا إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى قالوا أن فاتح دودا إشدادا حقيق على سمالته على سمالته يقول لهم إطارهم كل فتاة على سمالته لدوا من البر والصلة ìṣe dáadáa sí ìdámọ̀lẹ́bí pọ̀. ó dàbí lórí ọ̀rọ̀ sádágà bí ẹ bá dé sádágà sí ìròjọ́ ọjọ́dọ́ aláṣùmọ́ ó sì lágbára ju kó dé sàlọ. ẹ̀rí kẹfà fúngbà tí àwọn àtúnlẹ̀ ibi mọ̀sáwọ́nì rọ́jì ọlọ́ọ̀kùnkàlà án tó lówó lọ́wọ́ tọ́lẹ̀ fi ṣe sàárà. àníbi sọlá sọlá ń fi ọ̀rọ̀ àtúnlẹ̀ ibi mọ̀sáwọ́nì rinlẹ̀ yìí kó lè ṣe sàárà. yẹrẹ sẹ́nẹ̀ bò rí pé tọ́ bá ṣe sàárà àkọ́kọ́ rẹ̀ dáadáa méjì lọ́mọ máa gbà láàdá àkọ́kọ́ òun ni ajọrò sọ́dà kọ́ láàdá kó o ṣe sàárà láàdá kejì òun náà ni ajọrò sílà láàdá ikọ̀ ọ̀dàmọ́lẹ́bí bọ̀ ẹ̀rí ọlọ́run wá ń pàṣẹ ìfún alásùmọ́lẹ́tọ̀ rẹ̀ àwọn ẹ̀tọ́ tí wọ́n ní nínú ẹ̀lẹ́bẹ̀rẹ̀ wọ̀ sílà ìṣerere àti ìdámọ̀lẹ́bí bọ̀ ẹ̀rí ọba adẹ́dà subhanahu wa ta'ala ọ̀tọ̀ ń dá pa alásùmọ́ torí tọ́ tọ́ba ti là á bá sọ ni tọ́ba ní ti bàbá àdínkù tọ́ba ti là á ìgbẹ́dò ní nǹkan bẹ́ẹ̀ nǹkan ẹ̀ ní ni ìhun tí ìbá sí ìdí tó ti pọ́yẹ ká lo agbára àbọ̀rọ̀ àdínkù láti fi ṣe dáadáa sálásùmọ́ ọba dẹ́dọ̀ wa sọ ohun tí a fún alásùmọ́ kó fi lè kó sínú àlùwánà làásọ̀ gbogbo oríṣiríṣi àwọ̀ tí ọrẹ́ lè nínú àti oríṣiríṣi ìran tó lè nínú débi bá máa tọrẹ yẹn àti ní máa fi wọ́pọ̀ ìwọ́n bá fi tọrẹ ó lè jẹ́ nǹkan ọ̀rẹ́ yẹn ó lè jẹ́ ojúṣe rí àti ọ̀fẹ́ kí a fi tọrẹ fún yẹn ayọ̀ àlùmùsùlùmù náà ìbádàlá ẹ̀yìn arúgbìn ọlọ́run ọba ẹni pé tá a bá ń sọ̀rọ̀ ìdá ìdìlkó báyìí ìbálásùmọ́lẹ́tọ̀ á rí kó ti kó sínú dọ́gba àtẹ̀kan náà ó sínú dáadáa ṣùgbọ́n bá dọ́gba tún tún láti tún tẹ̀sà ọ̀rọ̀ yẹn lẹ́yìn ìgbà tó ti wí ọ̀rọ̀ gbogbogbò àti ń pa gbé nǹkan yẹn pàtàkì ó sì fẹ́ fi ìdí ẹ̀ múlẹ̀ kí ló fà torí pípọ̀ mú àwọn èèyàn láyé lóde lónìí wọn a máa ṣe dáadáa sẹni tó jìnà kódà wọn máa gbé ilé láti òní wọn máa fún rere rẹ níta ni àwọn fámìlì rẹ sì ra mu tí wọn ní ìdìrànwọ́ rẹ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn a máa ṣe dáadáa sẹni tó jìnà adẹgbàgbé ẹni tó súnmọ́ ẹ láwọn àtìbáàbò tí bàlẹ ó lè já sí pẹ́ nìyẹn ọkọ ní kọ́ra ń pa mọ́lẹ́bí ọ̀kan nìyẹn ọ̀rọ̀ kejì ó lè já sí pẹ́ nìyẹn ń ṣiṣẹ́ taratara ìlọsùnmọ̀ àtìbẹ́yìn náà káwọn èèyàn fi lè gbọ́npa rẹ̀ fẹ́ni tí máa ń ṣe dáadáa ní láàrin àwọn èèyàn adẹ́sì má gbàgbé ládàá ti bọ́ fún ọ̀tọ́ bá rí bẹ́ẹ̀ o ẹ̀rí pàtẹ́bí sọlá àlùsọlá sọ wípé mọ̀ntàmà tàmà àlọ́hùnrin ẹni yóò tọ́ bá fún àwọn èèyàn ní rere rẹ̀ gbọ́ ọlọ́run tẹ̀ máa fún àwọn èèyàn gbọ́ kò ní gba aláàdá kankan wọn. ọkùnfà kẹta òun ni pẹ́ lómi tó máa ń níta máa rí pé a tún wá rí ní sẹ́sìkù tuntun míì títà kọ́má jáde pé mọ̀lẹ́bí nìkan ni. ẹ̀rí ọba dẹ́dọ̀ wa sọ yìí pé ká ṣe dáadáa sí ìyá àti bàbá nìkan kó fi lè kó gbó mọ̀lẹ́bí sínú. ẹ̀rí a ṣàtìlẹ́yìn fún wọn a náwó fún wọn ẹ̀kọ́ dà kí mọ̀lẹ́bí yẹn tó jìnnà àkúlùkọ́ yìí استغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق العدو ومغاربها استغفروه واتوبوا اليه انه هو الغفور الرحيم الحمد لله ولي الصالحين ولا عدوان الا على الظالمين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 àṣẹ bẹ́ẹ̀ láti bẹ́ẹ̀ àyà tó ń gbé nájú òun náà láyà dáadáa lọ sọ́kùn táàkì yẹn àti sọ nípa ohun mẹ́ta tọ́lá wọn bá ń pàṣẹ rẹ̀ àti wá dúró àwọn ọ̀gá tó tó síbò wọ̀nyẹ́ ká ádìrí fàṣà lẹ́dájọ́ ọlọ́run wá ń kọ́ nípa ìfàṣà ẹ̀rí ọlọ́run tún wí eléyìí láti ṣe àlésí lórí ìfi ìdí ọ̀rọ̀ múlẹ̀ kí wọ́n ń pè ní àlìfàṣà àlìfàṣà òun ni gbogbo ohun tí sẹ̀rí àbá dájọ́ lórí bẹ̀rìndọ́mi kọ́bọ̀ èdè pé nǹkan yẹn ti burú jù ó ti burú jù ìtóbi búburú rẹ̀ lágbára ó lè jọ́rọ̀ ó lè jẹ́ sí gbogbo ohun tí ń jẹ́ fàṣà ẹnu àwọn nǹkan bá wà lábẹ́rẹ̀ gbóṣògbónò gbogbo ẹ̀ṣẹ̀ ńláńlá bí ìbànìyàn bí ìdìnnà bí olè bí ìjàǹkàngbà bí ìjínigbé bí ìṣe síkírù ìṣogun ìlọsọgùn ẹlẹ́bọ bí ìṣe dánadánà àbí kéèyàn lẹ́kọ̀ọ́ ìṣúná máa yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ń pọ̀ nínú gbogbo nǹkan wọ̀nyí. wọ̀lì múnkẹ́r bákan náà ọlọ́run tún pọ̀ nípa àlè múnkẹ́r kí ni ohun tí wọ́n ń pè ní múnkẹ́r òun ni gbogbo ohun tí ìṣẹ̀lẹ̀ àbábún dájọ́ kó burú nínú ọ̀rọ̀ ó burú nínú ìṣe omi ẹ̀sìn gbàgbà ti dáfọ̀ àlùfàṣẹ́ àtẹ́lẹ̀ múnkẹ́r ò ti wà mẹ́ẹ̀ gbọ́lọ́hùn tún wí kábílẹ̀ sá fún gbogbo ohun tí ń jẹ́ ìbàjẹ́ ní jáforó yẹn. mọ́ńkàrù ìtumọ̀ ń túmọ̀ nǹkan lórí pé sẹ̀rí àkọ́kásí sẹ̀rí àkọ́kásí tàbí ká pé ní àlámọ̀ orí kan tá a mọ̀ sí dáadáa gbogbo ń bá a bá ti mọ̀ pé dáadáa ni mọ́ńkàrù ni ẹ̀rí ọlọ́run tẹ̀ ti yin gbogbo àwọn ẹni tó ti yin ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọ́n máa ń kọ̀ níbi mọ́ńkàrù tó sàtúntọ́ ọlọ́run ló àdìpọ̀ mi lónà wàlú mọ̀ mi náà àwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin wọn àti lóbìnrin wọn bá gbogbo àwọn ìyá ọba apá kan wọn ààyè wọn jẹ fúnra wọn ọlọ́run sọ wọn máa ń kékeré àkóró nàbí màrún tí wọ́n yẹ káwọn náà àdìpọ̀ sá wọn máa ويطيعون الله ورسوله وما تلسوا تجارة اللهم سلام عليكم يرحمكم الله اللهم اللهم إليه لا فكنا منكر ọlọ́run ọba ti kú gbogbo àwọn ẹni tí wọn lè kọ́ nípa àwọn tí ń jẹ́ ibi yẹn a máa kẹ́ náà ọlọ́run ọba ní sọ́tùmọ̀ nílà àyà ọlọ́run nílò iná lẹ́bi iná kápárú bíbáni ìsọ̀rọ̀dìlà aláìsàánì dàbúdà wà ìsàní mọ́ríà. àní wọ́n ti ṣẹ́bi ilé àwọn aláìnígbàgbọ́ nínú àwọn ọmọ ìsọ̀rọ̀dìlì lórí àwọn ànábì dàbúdà alayhi salatu wassalam àti lórí àwọn ànábì Ìsá alayhi salatu wassalam. kí ló fà ó nítorí pálapàla ni wọ́n ń ṣe ọlọ́run wa bẹ̀rẹ̀ sí múrò ìwà àbàjẹ́ tí wọ́n wọ́n ní káàdó láàyè tẹ̀lé àwọn àmúkẹrì fàálù làbí ìtànà káàdó yẹ fàálù. nínú wà pálapàla tí wọ́n máa ń wù òun ni pé wọ́n yín pọ̀ nípa ìbàjẹ́ á kó burú ìwọ̀n tí wọ́n ń ṣe yẹn. bákan náà mú gáàrú òun la tó ti màmá dájú pé ah, ṣẹ̀rí ọ̀fẹ́ ká ti rú nǹkan báyìí ẹnìkan ti lọ ṣe. rírí bá gbàlérò àwọn àbá àṣàlàyé pé rán àníbẹ̀ yẹn òun ni pé kèé ṣe pé yẹn kàn rí lásán ó ti ṣe kí wọ́n rí nǹkan tó ń wò pé àìdá ni kèé dẹ̀ ṣàìdá. ìyẹn ni lẹ́ni yẹn má mọ̀ dájú tó yẹ tọ́lẹ́rìí lórí ẹ̀gbẹ́ wo fẹ́ni yẹn ń ṣe ṣẹ̀rí àtakò fálẹ̀ yọ̀ọ̀dà yẹ rò rí ẹni. ọkọ̀ wọ̀ ẹ̀yìn

tí wọ́n lọ tí wọ́n tún wọ́n ṣe sìgá ìjọba nàìjíríà náà mo sọ pé ìjọba dáadáa làwọn ní lórílẹ̀-èdè ìjọba abẹ́ dáadáa wọn tí wọ́n ṣe tó ṣe yí pé yẹ́jì ló ṣòkòrò àlè òun ni pé wọ́n jẹ àwọn ẹni tí ń ṣe sìgá wọ́n jẹ wọ́n ń pa wípé ẹ sọ òdodo aburú tí sìgá ọba fa ọ wọ́n tún wá gbé débi pé wọ́n gbé ẹ̀gbẹ́ ẹni tí mo sìgá wọ́n gbé bóde bí ó ṣe rí mú tọ́ mú tẹ́ bóde ó wọ́n bá kọ́ sí pé ẹni iye wọn bá ṣe wò ní kò ní fẹ́ kó láyé pé ọ̀bá yé máa mú wọ́n mú ọ̀dà dúdú òun ni wọ́n fi kọ́ wọ́n á lẹ pépà funfun mọ́ lẹ́yìn pé pépà funfun pẹ̀lú ọ̀dà dúdú wọ́n dàgbé yan ọ̀sẹ̀ wọ gíláàsì yóò rí tí ọ̀hìn kétékété ẹ̀rín tẹ́lẹ̀ bí máa rí pé à ah, bí sìgá ni mo ń kárò ní sìgá bí àbí èsì sọ ti sọ wáyé pé sẹ́rí àwa yìí nínú ẹ̀wà tó wà mẹ́rin tó yẹ pé ẹ̀sìn ni kò ní ìdí àlẹ́ sí kò ní ìdí àlẹ́ sí kẹta mọ́ ojú pé òun ni pé má wulẹ̀ dára ẹ láàbù gbogbo yóò jẹ́ ọba ti fàdíra máma wádìí sí rẹ̀ kí pé wọ́n fẹ́ wádìí sí pé kìíní ìfín yẹn lè jẹ́ àbí ìwò lè jẹ́ èyí ọba ti ra tí ọba ti fàdíra má dára ẹ láàbù lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo àwọn oríṣiríṣi àyà lọ́pọ̀ oríṣiríṣi hadith lọ́pọ̀ má fẹ́ máa rò pé wọ́n wádìí sí ẹ sáàtọ̀ tó wá da ọ̀ sìgá nínú ẹ̀ ìgbésìgá nìyí o ibà ẹ̀ láwọn sọ pé ìwọ máa pa á sí ẹ̀yọ́ mùsùlùmí náà ibà dọ̀là alọ́lọ́wọ́n bá ń kọ́ nípa àlìfàṣà ìbàjẹ́ èyí tó burú jáì àti tó ibi tẹ̀lé àtọ́kọ́ àgbọ̀dọ̀ tó ń kà wà lùbáfẹ́ àti ìkọjá àlà ìtayẹ máa làbíyàn nínú kan náà bò sí lòun náà òun lọ́ba adẹ́dà ti kọ́ àwọn mùsùlùmí lẹ́kọ̀ọ́ ìjọ wà ní ọ̀ ìbàdàn nínú ẹ̀lẹ́mìnì làkọjá kárì. tá a bá rí àwọn ikọ̀ méjì náà àwọn ọmọ mi ní sọ́jà láti mú rẹ̀ ìjọba ẹ ṣàtúnṣe láàrin wọn. ìbámu ti ti ìdàrúmọ̀ alẹ́ lókọ́rọ́ tọ́kàn bá wá dọ́bẹ̀ ọkọjá àlàsọ́dọ̀ kan ọ̀pọ̀ ìlú lẹ́sìn ìdábẹ̀ rí èyí tó lọ dọ́bẹ̀ sí yẹn tọkọjá àlàsí yẹn ẹ bá jà láti bẹ̀rẹ̀ bí àdìlá amòrìlá yóò fi padà síbi àṣẹ ọlọ́run fàyìnbá àti ti wá padà síbi àṣẹ ọlọ́run fàá ẹ ṣàkóso láàrin ọmọ ìlú dọ́gba ẹ ṣe déédéé o ìnà lọ ha ìfẹ́gbẹ̀ ìmọ̀tọ̀sọ̀ èyí ọlọ́run ọba ní ìfẹ́ sáwọn ìlú ti dọ́gba ìdádọ́lá ẹ̀yẹn rúbí ọlọ́run kí yẹn máa kọjá láti mùsùlùmí àtọ́sí ni ó ọmọ ọmọ kẹfẹ́ lọ kọ́ lórí ẹgbọ́rọ̀ ẹ̀rọ rẹ̀ àwọn èèyàn kan máa ń fi bẹ́ẹ̀ ni wọ́n máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwa tá a wọ́ àwọn ẹ̀rọ ọkọ lù ú bá tẹ̀ gbọ́ ohun tí ó wù. ìkọjá àlàsí fún mi ní àpòsí ni àpòsí ni ìkọjá àlàyé máa ń wáyé sẹ́lómi tí wọ́n pè ní báfẹ́ ìyẹn àlàwájú ní àtàkàlò ní kẹ́kẹ́ lọ lọ́wọ́ agbára pé mo fẹ́ fi ìyọ́n pé mo ju ọ àwọn èèyàn máa dán rẹ̀ wò àpòsí ni. a lè fọlọ́run tó dáa pẹ̀lú abẹ́ fàáṣẹ́ adẹ́ lókòsí abẹ́ mú kárùn náà lókòsí ọlọ́run tó dákọ̀ òun náà ó tún tẹ̀sà rẹ̀ lẹ́yìn ìgbà tó ti gbogbogbò nítorí bó ṣe pàtàkì tó nítorí pé kéèyàn kọjá àlàsẹ́ lómii ìtàbọ̀ mọ àpọ̀ ìlú ẹ̀tọ́ méjì ló kó sínú séèyàn wá ẹ̀tọ́ ọlọ́run èèyàn mú wá ọ̀rọ̀ bá dẹ́dà ti dá má kọjá àlàsẹ́ ẹlòmíì lẹ́yìn náà àkọlẹ̀ ìbáàdì ẹ̀tọ́ ọ̀fẹ́ rú náà ìyẹ́ tuntun tó láti gbọ́dọ̀ sọ̀rọ̀ ọba nínú àwọn ni yàrá ìlú tó làálẹ̀ lò sàlẹ̀kẹ̀ lò ọlọ́run ti wá àdìmọ́ wọn bá ti balẹ̀ wá àmù ìmọ̀ ntúmọ̀ àmù ọlọ́run parí láti àlìwá àmù ìmọ̀ ntúmọ̀ gbàjẹ̀rù ọlọ́run jáde mọ́ ibi ẹ̀ka yìí ń parí láti àwọn mẹ́ta àtàkọ́kọ́ yẹn gbàjẹ̀rù níbi jáde mọ́ yín mẹ́ta àtàkàkẹ́ yẹn wá àtúnyí tọ́lọ́run ṣe wá àti ọlọ́run ṣe ìkìlọ̀ bí wọ́n dẹ̀ ṣe ìtọ́sọ́nà fún yín ah, ọlọ́run ṣe ìtọ́sọ́nà fún yín tó ṣe yí pé làálẹ̀ tó ń gbàgbé kẹrù nítorí kẹ́ bá a lè pẹ̀lú ìgbà wà ẹ̀ ní pé ní rẹ̀ sí o nítorí gbogbo ọ̀rọ̀ tá a sọ yìí ẹ̀rí báwọn ọmọ omi náà lọ́kọ̀ áàdì ọlọ́run ní làálẹ̀ tó ń gbàgbé kẹrù kẹ́ bá a lè ronú ìrònú wo lè yan sí gbogbo tá a sọ yìí àgbẹ̀ mò ronú sí ṣé ní màá ṣe déédéé àti ṣe déédéé òun ronú sí màá ṣe dáadáa òun ronú sí màá fálásùn mọ́lẹ́kọ̀ọ́ ká gba wáàsí ni wáàsí ti wá báyìí ká gba wáàsí ni a ní ibi kéèyàn lẹ́nu làákàyà àdúrò níbi eléyìí ọkàn ní ibi kéèyàn gba wáàsí ni àbí ọlọ́run ọba tó ká ló wọ̀ láàárọ̀ ọlọ́run ọjà àdúrà من من المتكبرين لآيات القرآن ولا تجعلنا من المعرضين عنها واجعلنا من المتذكرين لأوامره سبحانه ونواهيه قوموا إلى صلاتكم رحمة الله تعالى